ìdúntà wọn orí tú ìdúntà ìdúntà wọn orí tú bẹ́ẹ̀ ló ń kó bá ọtú lọ́dún nìyí lára tí mọ̀nyá dẹrú ẹgbẹ́ rẹ̀ ní káàdúrà ló mọ́ gbà. wọ́n yìí sì sọ fún yẹn pé agbára rẹ gbà bẹ́ẹ̀ sì lè wò ó lágbára tó bí ò bá ti lálùbáríkà yóò máa ṣerú ọ̀lẹ́ni kí ló tọ́ ní kí wọ́n má kà á kí ló dé ẹ máa kà ó wà greedy greediness selfishness torípé ọbẹ̀ tà mí torípé ọbẹ̀ tà èló ni mo tó ló lọ lè tà mí lọ́ọ́ lè jèrè èló mo gbà lọ́wọ́ tiẹ̀ ẹ máa kà yàrá mi ọ̀rọ̀ muhammadu bí kàmáàlú nítorí sọ bẹ́ẹ̀ hmm. kódà mo lọ program kan tó ni wọn ò mi lómi ò ká mi kámẹ́rà tẹ gbé wá kò kẹ́ni kọ́ dùn kankan ni àwọn ọmọ ẹ̀dẹ́kùn ta ló ká o mo nígbà tẹ lé èèyàn lọ́tàn. wọ́n ah! ṣe bẹ́ẹ̀ mọ́ wọ́n kó rọmi lé kéwù. ó lè náà gbé kámẹ́rà rẹ kún bí nísìn àmọ́ kò tí ì ṣe mí sí ọ. yàmán àròfà muhammadu bí kámẹ́ rí. ẹni bá yóò gbẹ̀rẹ̀ bí òní sọ̀fọ̀. Ó ń wo títí ẹ, sọ̀rọ̀ mi kí n tẹ́lẹ̀ tẹ̀ gbogbo ayé ni ń wò mí lọ́wọ́ báyìí. très bien. نعم إملا مكانك الزمان مسيا املأ مكانك والزمان مسيا ومسيما دوما عليه وآله mo fẹ́ kẹ́ ṣe yìí ẹsẹ̀ ìṣẹ́jú méjì. ìṣẹ́jú méjì. tágbo bá ti fẹ̀jù rébi ó pọ̀ jù. rébi ó pọ̀ jù. ẹ̀yin tẹ wà náà kẹ́yìn ẹ máa kágbo fẹ̀ kọ́ ni nǹkan àgbo wa fẹ̀ kọ́ ẹ̀ jẹ́ ká dọ́kọ̀dọ́kọ̀ ó pọ̀. ẹ máa sọ́bọ̀ díẹ̀díẹ̀ ẹ̀yin ọkọ bẹ́ẹ̀ iṣẹ́ yín àti wà lọ́ọ̀kan ẹ̀yìn tí máa ti ló tó tó ó tó ọlọ́pàá ló dúró. Muhammad bitama liri. sẹ́ni pé ara tí wọ́n náà balẹ̀. iná ní máa lé òkùnkùn lọ. ẹ̀jẹ̀ lẹ́yìn ni àbẹ́ ìpàdà sáyé yìí. wọ́n kí sáà lè ní ìdí ní ẹ̀ máa lọ. ẹ̀jẹ̀ máa kódà tó bá rí bẹ́ẹ̀ téèyàn bá pè mí sáfù ń mọ fi ṣe fún ọmọ ọdún tí mo coordinate. gbogbo ẹ̀ là ń mójútó. ọ̀jọ̀ láàyè. sẹ́ni kójú ká ojú báyìí. béèyàn bá jẹ́ ní ẹ̀kọ́ kò tó kó sáfù báyìí. ọ̀jọ̀ láàyè. sí mo lè bẹ̀rẹ̀ sí i. وخصاله وجماله وجلاله وخصاله وجماله lọ́bàá bọ́ mọ́ ọ̀gọ̀rọ̀ gbogbo ẹ̀ ló kókọ́ lé. ìmúlẹ̀ bá ẹlẹ́sẹ̀ mi ni wọ́n. òun kà sálásà nẹ́bí Muhammad. káàmì àlejò wà á rí wọ́n mọ̀ sálẹ̀ náà dáwọ́ máa ní àlejò wà á rí. ẹ jọ ẹ a dúpẹ́ fún Ọlọ́run. kí ló ló ti wò dúpẹ́. bàbá yìí máa ń pọ̀ ọmọ dúpẹ́. àwọn èèyàn ọmọ dúpẹ́. Musalli wa musalli ma. Ẹni kí wọ́n dúró ní egun kọ̀ọ̀kan. Dáwọ́ máa ní àlẹ́ ìhìwà áálí mi tí wọ́n fi ẹ̀ka ẹ̀fọ́n ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ rọra bẹ̀ wọ́n àwa náà ni wọ́n ṣùgbà ẹ dúró nínú kọ̀ọ̀kan ẹ jù ẹ má di wọn lójú ọlọ́run bẹ̀ wọ́n. ومسلم دوماني عليه وآله sẹ́mi ni wọ́n ń sọ àgójú àgó tó bá sèmi ni kì í ṣẹ̀rù yìí. bá ṣojú àgbo ni gbogbo yìí. olóòtú rẹ̀ níbi wàhálà. nígbà tá ànábì ò tí ì dé tọ́lọ́hún ò tí ì rán níṣẹ́ gẹ́gẹ́ bí èèyàn. torí ànábì ni abul ádámù ni abul bashar. Abul Bashir gbogbo tí ń jẹ́ ẹ̀mí yányán ara nẹ́bí lọ́lọ́ ti dà ṣùgbọ́n tá a bá máa sọ̀rọ̀ abára tá a máa sọ̀rọ̀ ádámù pé ní baba ńlá wa ànábì ní baba ńlá wa náà lọ kódà ádámù gan ara ànábì rẹ ti yọ. jẹ́ ẹ̀lẹ́bí ibù. ọmọ yìí ẹ kó mi lẹ́yìn yẹn ìyá ojú ni ẹ ti máa. sọ́sì rán àtọ́ tẹ̀lé mi àwọn àtẹ̀sí yẹ sà fún mi. wàlí káyọ̀nù fi dárí bí ọ̀la mi sàkímà. wàlí káyọ̀nù. yẹrẹyẹrẹ orí òun nìkan ní kàkà tí tèmi bá fi ní sẹ tí wọn ní wọn náà ní olùkọ́ramẹ́ká yé parí torí ọmọ kan tẹ ní òní yàn ìran yín lè méje ràn yín wọn ẹ kàn fún tẹni tọmọtọmọ tó má ti jẹ kándídéètì Ọlọ́run ẹ pa ẹ pàtì agbára yín orí ẹni ò ti pín bẹ́ẹ̀ sàṣìkò lè jẹ́ torọ́lọ́ nílò rẹ̀. àáfàá tó kú àjọ mélòó lọ́jọ́ orí wọn ntí wọ́n dì máyà àbábí jẹ́ ọkọ̀ dúró olùwọ́n náà sáré dé àkọọ́lẹ̀ ló dàpọ̀ àwọn ọlọ́gbìn ẹ̀ dúpọ̀ ṣùgbọ́n náà ni ọ̀dọ́ ọlọ́run ọ̀rọ̀ bẹ́ẹ̀ dìrẹ́kùn n kò jẹ́ kò jẹ́ tó bínú pàtì. Yeah. فأنار للكون علي ظلامه. Ọlọ́run ló fẹ́ pa ayé lọ́wọ́. Ó wá lọ mú ẹni tó mojú rẹ̀ wá pé tó ọba ti ń bẹ tó kọ̀rẹ́ bá ti ń bẹ yìí ń lọ wọn lára ń fún wọn lẹ̀ gbogbo tí mo torí ẹ̀ pa àwọn kan rẹ̀ wọ́n máa ṣe ń wò tí kàn wọ́n lára. فأنار للكون. Radiator lànà bí ìjọba gbàrọ̀ náà. Àyè ìyè ìyàlá máa ń bọ́lọ́wọ́ ti ṣe rí nígbà tí ànábì Ìsá ṣẹlẹ̀ ànábì Ìsá ní tíráàbù ó wá débi kó wá rí omi odò ó wẹ̀ mẹ́ẹ̀ ni wọ́n padà bọ̀ lọ́dún kejì odò náà ti wá gbẹ ó ní wọ́n lọ́n kí ló dé mo ròdò ilé sí ọlọ́ọ̀lọ́ lè rí wa ó lánìkan ló wá mú mi olófòfò ni tẹnu rẹ wá dà sí odò tẹnu rẹ tó dà bẹ́ẹ̀ ló jẹ́ bínú pa odò rẹ. Allah bàtà nàbì sì dé òfófó òdi pẹ̀tẹ̀yẹ̀ wọ́n lò kú parẹ́ mọ́. tó bá ṣe pé bíi tijọ́ ni ayé ò jẹ́ ní símá níbi òfófó òsì làwa ọ̀dà nàbì lójú tọkùnrin ń gbé súnmọ́ ọkùnrin tí gbogbo ẹ̀ ṣe àhà bí akọ ẹ̀sìn mélòó làwọn tó ṣe ń jẹ́ lọ́tọ́ lọ́ọ́ lè bínú pa wọ́n rẹ̀ àpẹẹrẹ òní ò sí wéèrè ọmọ lónìí ọmọ tí ò ti mọ dára ayílọ wọn ti ń dára jánaba wọn ò tí ì máa ṣe nǹkan àlejò omi wọn ti sílẹ̀kùn wọn àgẹrẹbì ti wọn kò sẹ́rùn òjẹ́ ń bẹ mọ́ kò sí gbogbo bí yóò kọ̀ ọ̀sẹ̀ tẹ́yẹ̀ bá wọlé ọkọ yóò kọ ọ̀sẹ̀ ọkọ̀ fà tẹ̀mọ́ ló kò sí mọ́ straight express. lásìdẹ́ẹ̀tì wẹ́n sinara ọmọbìnrin torí fúnra ara wa ọ̀nà ti bọ́ mọ́rọ́mọ́rọ́ wọ́n ti sẹ́yún sẹ́yún kò síbi tí nǹkan ọmọkùnrin ó dìbọn lára wọn mọ́. kì í ṣe pé àṣì ayé wà àṣì yàbá tò àṣì bá a tò. فهي الشفاء لكل عبد موجع. a ti dé ìgbà tá a gbọ́dọ̀ béèrè pé sọ́kùnrin fẹ́ẹ́ rí kó tó wọlé tẹ́ ẹ báyìí lè dúró sí yẹn kò sí lómi ìfẹ́ mọ́. má sì wádìí pásítì rẹ̀ ọ̀ọ́kàn rí pé kò sí ọ̀ẹ́dẹ̀ tí mo ti fẹ̀yìn rẹ̀ kalẹ̀. tọ́ ọ báyìí lè sọ fóònù rẹ̀ báyìí ìbànújẹ́ gbére ní ọ̀kan ọ̀ọ́kàn nọ́mbà àbúrò rẹ̀ tẹ̀gbọ́n rẹ̀ àtàwọn ọmọ tí agbóhùn kúrò. Allah. Anara lílì káwọn ní àlè ìfẹ̀láàmà o. ọ̀rọ̀ ti di pé ibi tí ń bá ara lé ní ìtúnṣe kálukú wa ara lé wá túnṣe ní gbogbo ọkọ̀ tí ń rà kòkò di rẹ́tí ń kù wọ́n máa yọ páàtì ẹ̀ bá ṣe lówó lọ́dún gbogbo bá rí túnṣe lérò gbádùn rẹ̀ dé ẹ̀sìn pẹ̀lẹ́pẹ̀lẹ́ mọ́jà yóò ṣùà ibi ẹ̀bà yẹn jẹ́ ní o tó ìyá àtọ́ kọ̀mọ́ wọn fóònù ọgbà kó mbẹ́ èyí ẹsẹ̀ ńkọ́ àwa náà àwa náà àkẹrẹ ọkẹrẹ sí nọ́mbà ọmọ náà ní ìyá àgbàyà èyí ẹsẹ̀ tẹ̀bí pa bàá mi. àwọn apè ọ̀nà family house láti parí ìyàwó ọ̀lẹ́sọ tó bàjẹ́ ìyá àtọmọ́jọ pàdé níbi òkú ọmọ ní ẹ máa rán lọ ọmọ náà yà mọ́ sẹ́ẹ̀tì rẹ̀ lọ ọmọ ní máa rán lọ ní àná ọmọ náà wàá pẹ́ dé kílẹ̀ tá a bá lónìí mú un bọ̀ lẹ́nu ó kí ọmọ náà mọ́ lẹ́nu òtórí ìyá bọ́ sórí ọmọ ẹ̀yin ọkùnrin ẹ̀rí ẹ̀kọ́lé ẹ̀kọ́ tì èpè ló jà yìí. èpè ló ń sọ̀rọ̀ kí ló dé wọn di ilẹ̀ ń tẹ̀lé akẹ́fẹ́ بشريعة لا تقبل تقسيما ọ̀rọ̀ máa ṣẹ́ ọmọ ìyá rẹ̀ ń kà sọ́kùnrin ìpìlẹ̀ ayé rẹ̀ ò da automatically ọ̀dẹ̀ parí ẹ̀ dáadáa. bàyà ṣìfà o bàbá ìmáàmù pẹ̀lú ti ìdọ̀mí yìí la sáà lè bá ẹ sọ̀rọ̀ lọ́rọ́ àti ìbẹ̀rẹ̀ o. Tẹ́lẹ̀ àṣìfà o lẹ́kọ̀ọ́ yẹn abẹ́lẹ́ mọ́jà ẹ̀. Àti ìbẹ̀rẹ̀ o. Ṣé wo lè bẹ̀rẹ̀? Bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀. Yẹ̀mí sáájú báyìí náà wà ọ̀tá sí ní ọmọ tí àgbà ń bẹ́ẹ̀ àgbà máa jẹ àgbà ìmáàmù kọ jẹ mọ́mọ́ àgbà wọn ò gbọ́dọ̀ fojú di ọ́ àbẹ̀lẹ̀ tí ó bá lálà ṣe. ìmáàmù tí ò gbọ́dọ̀ tí ò bá gbẹran tẹ̀ gbọ́dọ̀ gbẹran nígbà ọdún léyà ẹ̀sì ẹran jẹ. mo kì í bàbá ẹ̀rí bí ẹ bá ara yín ní oríire àsìkò yín náà ọmọdé wá ń dé wá dárú àrà yìí lẹ́yìn tí àwọn tó ń yóò ní sàárè. ẹ̀yin àgbàlagbà lù kì í sí ẹ̀ ṣe wèrè ẹ̀fọ́ ọmọdé lẹ̀ kí wọ́n ráàyè mí ìlú mi kì í dá fọmọdé mẹ́ ọmọdé tó bá dá fún ọjọ́ kúrẹ́gbẹ́nu bó rọ ọkọ̀ ọ̀kadà ní ìmọ̀kùn wálé ibi tí ó sorí ibúdé wọn ò lóògùn ara wọn àfi apá mọ́ ọba sì ń bẹ lójú àgbo ìpawọ́ tán owó orí ikú tó àsìkò tó kú tẹ bá ti di ti ń wá ewé kíní kankan àkèrè ẹsẹ àgbẹlẹ ọlọmọ kan tí ó pa ní. lónìí takú tí ó ta ẹ má kí ó mú o èèyàn ló fẹ́ mú o. irú yín ló dá kẹ́ máa jo yìí kó máa dá fọmọdé gbogbo olùsọ bá ti dá fọmọdé àwọn àgbàlagbà òní lẹ́yìn àlá. tá a lè bá yín sọ̀rọ̀. فهي الشفاء لكل عبد موجع أبو يسرى ومرشدنا فهي الشفاء لكل عبد موجع ọ̀rẹ́ mọ́mọ́ wa nílùú ìgbẹ́tì. ìlú ìgbẹ́tì. ìlú tí ẹ gbà mí láàyè tí mo fẹ́ kọ́ kọ́lẹ́ẹ̀jì ńláńlá sí àtìlé kéwú ńláńlá. bí mo ṣe bálẹ̀ yìí ṣe tó àdúgbò yìí ìlú ìgbẹ́tì nílẹ̀ mi wà. Allah. ìmọ̀mù ìgbẹ́tì wọn ò kéé dàmí ń gbọ́ mo lọ ralẹ̀ ẹ̀ẹ̀mejì ní wá sójú agbọ́njọ́ tí mo lọ sàdúrà lórí ilẹ̀ o níwọ̀n tí èèyàn ara rẹ̀ tó ń súnmọ́ sí bí ọba ṣèkà fá ọ́ ní sàárè lórí ilẹ̀ náà bí mo ṣe ń bí ọdún bí ẹ́ẹ̀ gbọ́dọ̀ wá ẹ̀yìn ọ̀rọ̀ sọ àsìkò ló ti tọrọ dúró. wàmí sáájú wa. wọ́n ti ń kọ́ ọmọ lẹ́ẹ̀kejì o bá ti kí wọn lẹ́ẹ̀kejì. báyìí wàrà tẹ̀sí ní mọ́. sáà jẹ́ bẹ̀rẹ̀ ni abẹ́rẹ́ mu wá sílẹ̀. wàmí sáájú wa. simple adam and discipline. kọ́ máa wù á báyìí kọ́ máa sanu bókìbókì ọ̀sìn lórí dọ́kọ̀ bàdàgbà tó dùn ún gbòòrò. bẹ́ẹ̀ náà. وتسليما أولا نبتي نبيني بأن أحمد مرسل صلوا وأحسنك سالك يا نبي آه ممكن ممكن ممكن ممكن kí n mix yẹ ọtí ń dà á pọ̀ níbi kan. Ya kọ́ọ̀bì nùnà. bàbá wa fún àwọn àgbà òkè. bí anna ahmed mọ́sálọ. mo kí wọn mọ ọgọrọ. ìbí kakaka ìbìtì kakaka. mo kí ọ̀rẹ́ mi púpọ̀. يا مؤمنون بأن أهل المرسلون ẹ sì jágbó yóò dùn báyìí ayé yóò mọ̀ dùn. kò wá ní bítọ̀ lọ́wọ́. wàsáyé náà tẹ̀sán yé ọkùnrin náà. bẹ́ẹ̀ yóò bá ti gbẹ dáadáa bá kó kù láyé. ó lágbá kéèyàn má gbẹ dáadáa. ó burú fún ọfá ọ̀nà ìjẹta búrẹ́dì. kùránì kùránì ni ó sì wà láyé bí ẹni bí ò sí dákun forú onítọrọ kí tiẹ̀ má bàjẹ́ àti tèmi náà wọ́n tí mo ké mọ́ nké mọ́ mọ́ máa tọrọ káyè rẹ̀ ó dà sọ ẹsẹ̀ àmì nà fún. Alima taslima. Ibo salati. Ibrahim wa Taofik Mustapha akéwèjì àdínì tó mọ́ṣáláṣí bàbá ńlá mi lọ́fà oyè bàbá wọn nù ilé kan náà ti bíà agboolé kan náà. àwọn èèyàn ò mọ̀ wọn ò mọ̀ rárá. بأن أحمد مرسل sọ̀lú alẹ́ yìí mo kí yín ìlú kì í ṣe ẹkúṣẹ́ ẹ sì bọ́ ọmọ ìyá mi kẹ̀kẹ́kẹ́kẹ́ kéèyàn má lè yin ọ̀rọ̀ mọ́lá ìṣẹ̀dá láàárọ̀ kì í sí ẹgbìyànjú o ló bá dé lóun ó sọ nǹkan náà fi lè jòkó wájú ni pé wọ́n jọ yàn tọ́ba tíráwù tára lẹ́yìn bá ti sá ayé rẹ ti sá mọ́lámọ́lá ni sọlú àlẹ́yìn wọ́sálìmọ̀ tẹ̀sílímọ̀. ọ̀sìn náà tán sí bá a tẹ́ dúdú bí kóró fún mi. sọlú àlẹ́yìn wọ́sálìmọ̀ tẹ̀sílímọ̀. ẹ tún wọ ọmọ tó sọ̀rọ̀ àjọ ẹ tún fi mo kí kàlí ibà wa. lílé rò pé àwọn akẹ́jú dání dání ṣètọ́ èmi á ló kí ń rẹ̀ ti wọra wọn ó kí bàbá kàní kí wọ́n gàmbẹ́rí. ìkọ́ tàtà bògì. ó kí ni o. ìlú omi rẹ̀ hìlá. tẹ́lifíwọ́sí kí bàbá kàní bá àlùwálẹ̀ ló sì rú àbí ọmọ làṣírí bàbá tó bí tí o bá sàlẹ̀ kò ní sóòlè gbogbo ẹ̀dá tó bá lòun fà náà tírìtì òní oríire òkúrú ni bí àtà àjọ gbá bọ́ọ̀lù ní kó wa ni mú ìdí wa níbí kí n tó síjú wò ó ah! nǹkan ti ṣe é ǹjẹ̀mí ti sírí òkè tálàbí àrògbé ní jẹ́jẹ́ mọ́. wàlímọ́ àwọn ìlànà bí ká. ìmọ̀mọ́ ọ̀fà. لا ردت سبيلا والبحر ذنبك لو أردت سبيلا mo kí bàbá wa ní gbọdọ̀ fù ẹ ṣe wù àwọn náà. àwọn àṣẹ́kù àwọn ẹni ọlọ́run mo kì í sẹ́yìn. على خير أنام محمد سيكين بولو سيبيني سيكين بولو èyí gíga tí òsè dáwọ́ tẹ̀ lórí kò dáwọ́ tẹ̀ yóò yí wọ́. sẹ́yìn ala khairi lanami ọ̀fọ̀fọ̀. ọ̀nà káyà mọ́ ó lọ́kùnrin. kó kíra rẹ pọ̀ kú oríire. ẹ̀nà ẹ̀mí wọn àbàdé. wọ́n ní kí ló dé mú yẹn sórí rẹ bí mi ẹni kíni. ẹ bí mi o. ẹ bí mi. sọ́ọ̀lì ṣe ti bá sọ. ọlọ́run sì jẹ́ àdìsí. tàbí ìwọ̀n. وحبته على النفس والأهل والمال Allah kọ́ tí ìfẹ́ ànẹ́bì ṣáájú ẹ̀mí rẹ̀. ẹ̀kọ́ kájú ẹ̀mí rẹ̀ bàbá wí sọ̀ bínú bàbá wí sọ̀ ń gbọ́ nǹkan mi sakuli baba bolomi. sayi ala sayi lana muhammadin fẹ́ ànábì ó ti ṣáájú ẹ̀mí rẹ̀ ẹni bíi kíni bí èyí tẹ́ ẹ rìn wá láti gbòòrò tẹ́ ẹ̀ǹdẹ́jà láìfù yín àtẹ́jẹ́ ẹ̀kọ́ ọ̀kadà tẹ́ ẹ kóra yín mẹ́ta mẹ́ta ìfẹ́ ànábì jẹ́ rí pé ẹ̀mí ń bẹ lára yín mẹ́ nígbà ọmọ ṣubú olùmọ̀túnṣà nàbì lọ́rùn. gbogbo ẹ̀dá tí ò bá ti lè fẹ́ ànẹ́bí jẹ̀mí rẹ lọ eré ju èrè yọnu ọlọ́run. ẹ ẹ yọ mọ́ra dáadáa. ọtí káàtì a mo kí sheikh naim nílùú bẹ́ẹ̀tì oṣù kẹ́ńbó kìí sí ridwan kí ni bá a wá bí àá tún wá wá rọ̀ mí lọ́fà mo lọ sí mọ́sálásí kan wọ́n ti wá mi bẹ̀ àjọlọ ilé ọba àwọn tẹ̀lé mi ká kí ni bá wá ẹni bá fẹ́ni tó gbé sọ́kà tí ò gbé sójú ọmọ àlè fẹ́ ọwọ́ àlọ́ fọkàn fẹ́ ni ojú náà ọwọ́ yàtọ̀ sórí fẹ́ǹsì báyìí máa máa tẹnu tó ọ̀sẹ̀ ọ̀fọ̀ lábẹ́ ọ̀nà sẹ̀kálẹ̀ ọ̀nà sẹ̀kọ́ síta abẹ́ ìyàmọ̀ra torí kí ni mùnáfìkì ni ń gbèrú ẹ̀ bàbá fẹ́rẹ́ yẹn tẹ́ máa ń bú tọ́ ti rẹ́rìn òní lálùbáríkà torí mùnáfìkì ni tọba ní kọ́lọ́ rẹ̀ ojú èèyàn rí ọ sàká àti rìyáwó lọ́lọ́ papọ̀ sàká rìyáwó. yàmú omi inú ọ̀nà. mo fẹ́ kí n sọ̀rọ̀ lẹ̀ yìí o. ní àmàdà mọ́rísàlọ́. àsìkò tuntun mo wà lẹ́yìn tí ẹ̀ dá mo wá kan nínú àbí bí ọmọ lọ́dọ̀ tèmi rárá nígbà tó yá ni wọ́n ń súfèé ẹ má pè mí nù ọyẹ́ mọ́ o. sẹ̀lú alẹ́ yìí ẹ̀sẹ̀lìmọ̀ tẹ̀sílímà. èyí sì fẹ́ wálẹ̀ nínú ooru ọ̀hárà kan máa ti kẹ́kọ̀ọ́ mi sílẹ̀ nínú ooru báyìí ojú agbo wà náà yóò àti mo wẹ̀ wẹ́dẹ̀ yìí dáa báyìí kò gbóná jù kò tutù jù. sẹ̀lú. ẹ̀yin ìyá wa àwọn ará ìjà ọ̀nà pèmí lè rí. Alẹ́ yìí àbí ìgbà ni. Wọ́n sáyé mọ́ tẹ̀sí máa. Jẹ̀mọ́ wa, ẹ̀ tán hmm. ni, wọ́n ahàn, wọ́n ahàn, bàbá rí ìwé ìdásáyé dákínní mọ́ o, sọ pé mo ti ń yí, ó ti kúrò ní ọwọ́ tiẹ̀, wọ́n ahàn àti ìfẹ́ ànábì ṣáájú ọmọ ìyàwó rẹ mọ̀lẹ́bí rẹ tí ẹ bá dẹ́kun ànábì ọ̀hún ní bá àwọn ti Muhammad lọ. ẹ dá mi lóhùn. náà da ẹ kẹbi ní fìdáàlì rasúlì náà. fìdáàlì rasúlì láì omi ìlú ìfọ̀tì. wíwá náà. kọ́kọ́. شيء ثم نفسي وما لي ẹ̀gbọ́n àríbà ó ní mo fi ẹ̀mí mi kí fún ànábì tí ó ṣe kó sẹ̀mí ẹ̀mí ìwà ìhọ̀wà ti ó ní mo fẹ́ ran owó mi lórí ànábì ẹ̀ sì owó rẹ̀. àkọsọ tẹlifù kí yá Muhammad. yá Muhammad. I love you. I love you. Èmi wà ẹ̀kọ́ àti. Èmi fẹ́ràn ànábì o. Wà á mi ẹ̀kọ́ mi. Jọ̀wọ́ ọ̀dọ́ mi lò dáadáa. Wọ́n fọkọ̀ ànábì pè ọ́ ọ̀dáhùn. Mo retí kí mo sí bọ̀ ìbáyìí jẹ ọmọ ní ẹjọ́ bí àtẹ́bí yá oníyàwó mi lọ́rùn kẹ̀ ọrùn dáhùn tó bá bí ọmọ olùsọmọ tí ó pa ọ̀nù fi ilẹ̀ wà lẹ́bi. ẹ̀mí nǹkan tí mi dálẹ̀ lọ́ba ni ọjọ́ ti dé kàn ní mi. ìṣe àníbi nìbí káàkiri báyìí. ẹ̀mí ìwà ẹ̀. One walman fẹ́ ànábì tó wò rẹ lọ. èrè ni iná lọ́ba ànábì. ọ̀wọ́ ìran wàsó bá kò ṣùgbọ́n tẹ́sẹ̀ bá dá ogúnlẹ̀ kó fẹ́ gbàbẹ́rẹ́ wákàtí ọ̀wọ́ owó yá wọn náà lè yáwó torí ànábì. máa retí kóso tó kẹlẹ̀ nítorí ẹ̀yáwó bẹ̀ ni. أمي وإخوتي bàbá sọjọ́ bí ànábì ló tọ́ báàgbé ṣe tó ìlú ẹ̀ kristiani ó jẹ̀bi fifty wa mẹ́ pé imam bulbul ẹ mọ̀ wọ́n mi fẹ́ dá ní èèyàn fifty mi lè dá ní èèyàn hundred omi tẹ̀ yẹn ó mú ló dá gbó èmi gbé èyí tó kù táwọn ẹ̀ṣẹ̀ fọ́ lọ́nù èyí sọjọ́ ọjọ́ ọmọ tí ò tí ì dàgbà sóòtì yẹn rẹ́ ni ọmọ ọdún kan ẹ wá ha bẹ́tẹ̀ ha ẹ ha wèé ẹ lọ gbórí ẹbọ náà ẹ yọrùn fún ọmọ ọdún kan orí ẹ ti burú láti kékeré. ká sọ̀rọ̀ àbótó. jàlú karamata. ọmọ lèlè ilé àyífá òkè ìmọ̀. ọkọ náà. gbogbo ti jẹ́ karama àpẹẹrẹ ìwé wọn pe fọlọ ọlọ́run ànábì Muhammad kí ló tẹ ìtagbè rọrọ kẹkẹ. jẹ́rìí látàrí ìlà ìfẹ́ òkèèrè mọ́. wàláhù yajzi bílí jàmílì jàmílà. àwọn ọmọ tí a lè jẹ́rìí mi ni wọ́n Nabi. sọ́jọ́ bí ànábì wọ́n ní mílíọ̀nù mílíọ̀nù ẹ̀fẹ́ ká dẹ̀ yan ọmọ wọ́n ti wọ́n ti mú kó téèyàn wá bàbá àánà mílíọ̀n mẹ́wàá sí kò tún mẹ́wàá lọ ẹgbà. kì í dijọ́ kejì kì í dijọ́ kẹta hmm. èyí tá a ṣe náà ẹni tí o tiẹ̀ wọ́n gbé agolo bá kàn pé lẹ́sìkọ́tù bá ní pàápàá owó ní ẹ́lídìí wa mọ̀. bẹ́ẹ̀ yóò bá ti dá ní pípé kò lè gbá ní pípé.

ó fún wa níbi táwọn ìyàwó rẹ tún wá dúró tí a pé ẹ jẹun nítorí Ọlọ́run wọn náà rẹ ni tí ó padà di gómìnà tó di pírẹsidẹ́ǹtì àwọn ẹ̀sùn olóṣèlú ẹni bá máa là wọ̀. ẹni bá pa àlàáfù ọba àsìnà jẹ pírẹsidẹ́ǹtì àgbáyé tí ọkọ ọlẹ́mí tó wà lọ́rùn mi kíláàsì kan ni kí n kí ọ èmi mo lẹ́nu mi ò sì kó rà á ìmáàmù kí mi ọ̀wọ́ ti kí mi kódà mo wá dójú agogo mọ̀ kí mo jò kó mo rí ọ torí sìláàmù náà ò rí ọ èmi làá máa pa lára yín ẹ̀yin tẹ́ kú òtí òní gbọ́dún kan tẹ́ẹ̀kì máa tọrọ jẹ. ṣé a sọ̀rọ̀ o. jàánù kàrámàtà lílẹ̀ ìfà òkìrì ẹ̀yin yá wa. lápá bí ẹ̀ sì dá mi lóhùn. wọ́n gbé àpẹẹrẹ fọlọ́ lára Muhammad. ilé ọkọ ile ní tú. ẹlẹ́mìí ń bá aṣọ ojú àgbo ó wá wọṣọ mẹkáníìkì wá. ọ fíìtì ẹni ọlọ́run kàbí. àmọ́jọ́ tí máa ń lo odò gbogbo àwọn gíní tó wa pàdé ànábì ọmúra a lórí dè lọ́rùn kú ọ̀tí ẹ̀ wá títí kọ́ fẹ́ pàdé ànábì Muhammad. àwọn dúpẹ́ bá ṣe dá mi ọlọ́wọ́ gbogbo yáàyè mi kàrámà mi tí ẹ nífìsẹ́. jẹ́rù ìtara mẹ́ta ní ilẹ̀ ilá ìfà òkèrè mọ́. òkèrè mọ́ nígbà tó ti lè gbé tiẹ̀ fọ́lọ́ ọlọ́run mo sọ ìdílé àkọlé. aláàkọlé. aláàkọlé. aláàkọlé yẹ́jìrì ìlìjẹ̀mí ìlìjẹ̀mílà. yẹ́jì ìlìjẹ̀mí ìlìjẹ̀mílà. bẹ́ẹ̀ bá ti lè ta dáadáa fọlọ́ yẹ́jì ìlìjẹ̀mí. dáadáa ló fi sọ fún ọ. àti bá a ṣe wá àṣà àti rẹwà. ẹ sì dẹ́bi ló dáadáa. sọlá ò yẹ kí yí ìlìjẹ̀mí ìlìjẹ̀mílà. Allahu yajzi bil jami'i jamila. Ẹni Allahu akbar. Kó lè bá àgbà tiẹ̀ ní pípé. Ọní Allahu akbar. Allahu akbar. Ilé mo fẹ́ bá tèmi ní pípé o. Allahu akbar. Pẹ̀lú tó o bá lọ sí sẹ́kù kù sẹ́ni oríṣi yòókù. La shabi'a likirari ayé bá jẹ́ sàdúrà tọ́jú ẹ̀pẹ̀ wọ́n lọ́wọ́ sí inú sẹ́ rẹ̀ tani wàá ṣe yòókù má ṣe inú sẹ́ rẹ̀ bá ṣe gbogbo ẹni sọ̀rọ̀ kan tó kù ìbànújẹ́ rẹ̀ ní pa bọ́lá ọba ilé sẹ́nu ẹ̀ tóbi yókù rẹ̀ ó ó ba jẹ tẹ́kù. bẹ́ẹ̀ bá bí ọmọ mẹ́wàá tí kò bá yàn bànújẹ́ kan ọ̀ ní jèrè mẹ́sàn-án yòókù. Allahu akbar la shabiha likibari. nígbà kan lóbi Muhammad. sallallahu alaihi wasallam. àmàlà lẹ́yìn sùpàdì pé wọ́n lọ pẹ̀lú kọ́mọ̀tì gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe máa ń tẹ̀lé mi. Umaru awo anabi. ní mo fẹ́ràn rẹ̀. Kò sí tí lè yọ̀dá ilẹ̀ nìfsí. Ẹ̀mí mi nìkan ni lè yọ̀dá. Anabi lọ gbà. Ó lọ fẹ́ nìyẹn yẹn. Ìwọ náà lè fẹ̀mí rẹ̀ wọ́n gbé fún mi. Ìmọ̀ni rẹ̀ ò pé pa. Tó o bá ti fẹ̀mí rẹ̀ kún fẹ́ mi, ọ̀rí mi kọjá nígbà kíá mi olódò àmú pẹ̀lú ìmí oníṣẹ́ ìmọ̀nì rẹ̀ sẹ́ pé nù. láàyè omi ní àdúgbò àti àkúrò àhàbẹ̀lẹ̀ mi ń wá àdìgbò wọ́n wà láàyè ẹ̀fṣì ìwà náà sọ̀tún. ẹ yògbó rẹ mẹ́ni. فالله يجزي بالجميع جميلا sì lọ sọ. bisimilayi rahman rahim. a'udhu billahi minash shaitani rajim. bẹ́ẹ̀ bá fẹ́ lé mi o. bisimilayi rahman rahim. ẹ̀bá ọba ìlú kìí sí mo kí ẹ. bàbá dáadáa ọba dáadáa tó dáwọn ẹni ọlọ́mọ. Abiola ìlú Kìsì tá a bá wọ bàálì àbíjìdá adé ni. Mo gbọ́dọ̀ tún wa rẹ̀. Níbi táwọn ìbọ̀ríkà Kìsì òde àbíjìdá náà wà ní. Bàbá àti dé Kuwait ni. Àbí Kátà ńlá wà ní. Àmín náà yín kéré. Ànàbíyù. Ànàbíyù kì í ṣe ànà. النبي أولى بالمؤمنين من أنفسهم النبي أولى بالمؤمنين من أنفسهم أولا النبي محمد صلى الله عليه وسلم ó lọ́mùmí ní fẹ́ẹ́ jù mí ní àǹfùsì yìí wọ́n fẹ̀jẹ̀ mí wọn lọ. وأزواجه أمهاتهم وأزواجه أمهاتهم àwọn ìyàwó ànábì Muhammad sallallahu alaihi wasallam ẹ̀kọ́jú síbi o tani wọ́n fẹ́ràn ọ̀rọ̀ fẹ́ràn wọ́n dá ànábì kọjá ọ̀rọ̀ fẹ́ràn ọ̀rọ̀ ọlọ́ọ̀dún ìfàṣẹ ayé rẹ̀ kullu kuntum tuhibbuna Allah fattabi'uni yuhbibkum Allah ànábì kọ̀ fáwọn tẹ́wálẹ̀ fẹ́ràn ọlọ́run lóòótọ́ tẹ́lẹ̀ gbà fún èmi ni ẹ máa fẹ́ èmi ni ẹ tẹ̀lé ìgbàlọ́ lóhùn tó fẹ́ràn yìí ẹ̀yin lè dọ́lọ̀ fẹ́ràn sẹ́yìn dọ́lọ̀ mọ̀ nípa à ń tàbá bù lẹ̀. à ń tàbá bù wá ayé múre. wíwá iná àtẹ mi gbẹ́rì ìtàlá ẹ̀ lóore. ẹ̀sìn yóò má débi bá. بريء أتاه من بيت لا يدخل لا يجلوني ìfẹ́ nabi muhammad nígbà tá a ṣe é tí mo ṣe lọ ẹ ìyá ló jẹ́ ọ̀bà ló jáde ó ní bàbá ìmáàmù mo fẹ́ dá ní èèyàn one thousand kò sì dá wá láti ilé ó kó àrò wá láti ilé ìwálé mi ni ó wá kó wọnú ọgbà mi ó wá ń jẹ ní gbígbóná jọ́kẹ̀rin báyìí wọ́n kàn fún lóyè ní stéèjì ni kò lè gbé ìyá ìkò lè gbé ẹ ní ìpinnu lọ́dọọdún pé kò fẹ́ dá ní èèyàn lọ́wọ́ àlọ́wọ́ yìí náà fẹ́ sí kaba yìí yìí náà fẹ́ sí kaba yìí ẹ wá ọgbọ́dọ̀ wọ́n ti sọ̀rọ̀ yín. bulbul ko rauni ta damu ayyo murin atawo min ghairi kala yadkhul ọlágbé ń wò yìí ni Islam. الجملة الفعل رضي الله تعالى عنه آمين آمين آمين níjẹ́ tí báwọn ará Madina sọ̀rọ̀ lẹ́kẹ̀ẹ́ kọjú sí mi Usman orí wàhálà kí wọ́n tó pa fourteen days lẹ́bi sẹ́mẹ́lì tó lébòde kò lè lọ mọ́ṣáláṣí kò lè ṣe ń pa wọ́n rọ kiri káalé rẹ̀ àwọn tó yílé rẹ kò nìkan wọ́n lé ní seven hundred wà lè kó ní khalifa nkejì ń bẹ ní sinamu ti bẹ onílé àtúpalẹ̀ bóyá onílé ànísìmí tóbi wàhálà ó sì dáko kan. anta babu lahi ayomire ẹyin. kò sí bọ́ ṣe kẹta ní ọtún. àtàwọn mi gbọ́ yìí madina kan náà la wà ẹni náà ẹ dàmí ló yá ahlal madina ó ní mo pè é ẹ ẹ bàbá ẹsẹ tó ni ẹ ẹ antum ahlul islam mo pè wá mo pè wá kó lọ wí. فأنت باب أي امرئ أتاه من غيرك لا يدخل يا أهل العلم والتصوف الله أكبر أنتم الإسلام قولوا فأنت باب الله أنتم أهل الإسلام ayé ẹ̀. àwùjọ àfàlàwà mo pa ọjà nílùú kì í ṣe dábí ló mo pa àwọn àfa ẹ̀yà àfẹ́ ẹ̀ dáhùn àwọn ẹ̀ńsúfì ẹ̀já dáhùn antum ahlul islam islam ò gbójú ní nǹkan mi jù yín lọ tí islam wọn ṣe máa rí ifá àwọn àfáà ṣe bá rí ifá àwọn ìtẹ̀sùn bá ṣe bá rí ah! àwọn tí Islam fi ń ṣe bá rí náà ti bàjẹ́ wọ̀nyí Islam wọn ń sunkún orí atẹ́gùn sí fò bànújẹ́ láì pa fóònù dé lọ. fàáńtà bábò lẹ́yìn. ìgbà táwọn tó bí asukun rẹ kalẹ̀ lẹ́kọ́ tó dé pé ìgbà kan bà kí ó pọ̀ bí ìyẹ̀pẹ̀ àlùbáríkà ò ní sílẹ̀ mọ́ wọ́n sunkún rẹ kalẹ̀ ọlọ́run fi aṣọ kíkà ẹ̀ báyìí ọlọ́run kó là wá ń bẹ̀ ẹ̀ sí àmì tó. ọmọ mi nígbà tí ẹ ti wá ní Islam agbègbè la ní àbáyà ká ní ni fún àkọlẹ̀ ń gbé fún ẹ̀ dámiló yóò fúnni náà tún bí fasáàdì kù bẹ́ẹ̀ bá ti bàjẹ́ àwọn èèyàn ó bàjẹ́ ẹ̀yìn tí wọ́n ló agbẹ́ nínà ẹ má dájú orí àwọn èèyàn burú orí àwọn èèyàn ti burú ọmọ káàtó wọn kí n sára wọn ládàá. àwọn èrò tó lẹ́yìn ara wọn kí wọn mọ́ṣáláṣí kan àwa rí jẹgbẹ́ mẹ́ta ẹjẹ́ ìlágbájọ́ kíjẹ kí wọ́n jáde káàdì wọn ní ká kíjẹ á fífa sáàdì kó mi lẹ́sùn náà orí yín bá ti burú orí àwọn èèyàn burú o. aláàdé obìnrin ni olùgbọ́ bẹ́ẹ̀ ń sọ̀rọ̀ ni. ẹ̀ẹ́nà òwe mà. bàbá àtìyá ẹni náà ẹ má torí yín burú yóò rán ilé tí bàbá ti mu títí àgbà pàrágà wọ́n bí ọmọ dánadánà bí wọn lọ bá ti bá yín tọmú tí wọ́n bàjẹ́. wọlé tá ẹ gbọ́ tí mo wí. aláàdéhùn lórí mi. o gbọ́ tí mo sọ. fa iná lórí máa mọ̀rọ̀ tààrù wà sí mọ́. jẹ̀mọ́ wa wọn ò dáhùn. ولا تفحش وإن ملئت غيظا bí wọ́n ti ń bí ọ jẹ́mọ́ tẹ́lẹ̀ ní wá sí ọní náà kò bá rí nǹkan bínú mọ́tòrí ẹ̀ bá yí dẹ̀ mọ́tòrí ẹ̀ bá ti yẹn dẹ̀ ẹ̀ ti dá mi lóhùn. ìkan náà àwọn ọlọ́dúnwá tó wà ní Misra ní Masar ló ń bá lọ Mẹ́kà ẹlẹ́kẹ̀ẹ́ kọjú sí mi bọ́mọ ló lọ ẹ̀dá mọ́ tó bàbá yẹn jẹ́ olólọ ọ̀dá mi ló wọ́n bàbá wọn tẹ̀lé ìlú kúrú tó ọ̀rọ̀ ọmọ ní sìgá ọmọ ìlú mú bò. ó kọ ọmọ lórí ikú ọ̀rọ̀ ọmọ rẹ̀ lásà àdìmọ́nu léwu ọmọ náà yà tọ́lá lọ́nà tọ́lá ọmọ rẹ wá jí kòkò rẹ bà kòkò kò dábà ọmọ náà gba sagbari wá sí orí abájọ tí dáàdi máa fi ṣe bí wèrè àṣekínní mú hàn báyìí àṣetí dáàdi mú ni ọmọ náà wá lọ ra kòkò gbọ́dọ̀ abẹ lọ jà ní Johnson nítorí yóò fà kú sísè àbí kílẹ̀ ń pè sọ́ọ̀mù kún ni ọ̀bá tún mọ̀ yín kún. wọlé tó fi hàn wà ilé ní ìtajà ìlà. ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí wọ́n ní mọ́sọ̀mọ́ nílùú Kìsì ọ̀rọ̀ kan gbé mi nífun àlá àdé. jẹ̀mọ́ ń bá a sọ lọ́gọ́rọ̀. fa iná lífò ṣàlù ìmọ̀. amáhu ni amáwí. àlá àdé. fa iná lífò ṣàlù ìmọ̀. jẹ̀mọ́ ẹ̀ nínú àwọn. ló bá lè yẹ lára mẹ́ka níbí náà ni ìwé àwọn olóyún ọkùnrin yìí òde wọn ni wọn dàgbà jẹ pé tí wọn ni abdulayi bin umar abdulayi bin umar nù ah orí mọ lọrọ.